kú bójú ọjọ́ ṣe rí lónìí o ẹ̀yin ọmọ. àwa ni ìyá ò bàbá. ẹ káre láé bó o ní gbogbo nǹkan sí ò sí yọnu. kò sí yọnu bàbá. ẹ ṣeun mo tún ti dé lónìí pẹ̀lú ìtàn mìíràn ṣùgbọ́n mo fẹ́ bi yín ṣé ẹ rọ́gbọ́n kọ́ níbi ìtàn tó kọjá. bẹ́ẹ̀ ni bàbá. ó yẹ sọ fún mi ọgbọ́n kílẹ̀ kọ́ ń bẹ̀. ọkọ wa wí pé elédùn ọmọ bógo fọlẹ. ẹ káre láẹ̀yàn ọmọ yìí orí yín ó kànkè láì fàsìkò yín ṣòfò rárá lónìí ìtàn mìíràn mo fẹ́ sọ fún yín ìtàn àkùkọ àti kọ̀lọ̀kọ̀lọ̀ ni mo fẹ́ sọ fún yín lónìí bí àkùkọ ṣe fi gbé orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ àlọ́ o. àlọ́ ní ọjọ́ kan. títí ìkẹ́ láyé. ní ìgbà kan. ìbàkẹ́ lọ ìbàkẹ́ bá ọjàgùn ní ajá. ó ṣẹlẹ̀ wípé àkókò àti kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n ṣùgbọ́n ìfẹ́ afádìyẹ ò dénú ni kọ̀lọ̀kọ̀lọ̀ fẹ́ adìyẹ o nítorí pé kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ ẹranko tí máa jẹ ẹran ṣùgbọ́n àkùkọ ń tiẹ̀ ń kọ́ bíi ká jàgbàdo ká jọ́ka bàbà ká salẹ̀ jẹ́ ń tiẹ̀ kì í jẹran ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ wá ní ìpèníjà kan o ó bẹ̀rù àkùkọ púpọ̀ jọjọ nítorí ogbe tí ń bẹ lórí àkùkọ ó rò bóyá iná ní ń bẹ níbi ogbe orí àkùkọ kò mọ̀ wípé ẹ̀ràn lásánlásán ni nítorí ìdí èyí kò lè pàkùkọ jẹ́ o ṣùgbọ́n a máa jà àwọn ẹranko tó kù àwọn ọ̀rẹ́ méjèèjì yìí jọ ń gbé lálàáfíà àwọn ń ṣe wọléwọ̀de ló bá dọjọ́ kan òjọ̀ kan ní kọ̀lọ̀kọ̀lọ̀ bá pe àkùkọ wípé àkùkọ ọ̀rẹ́ mi ìwọ ṣe wá wálé ayé mọ́yà báyìí kí ló dé tó o gbéná karí ṣógun láyé ni gbogbo ibi tó o bá ń lọ tó ń tiná lórí ni àbí àkùkọ yọ lókè ọjà iná la kọ́ rí kí ló adé làkùkọ bá bú sẹ́rìn wípé mọ̀ tanra rẹ jẹ iná kọ́ ìnà ni ẹran lásán gbáà ni jọ̀wọ́jọ̀wọ́ orí mi yìí kí a mo fẹ́ finá ṣe lórí lọ́jọ́ náà lọ́nkọ́ ní kọ̀lọ̀kọ̀lọ̀ ọmọ ti bẹ̀rù àkùkọ mọ́ o àtọjọ́ náà ní kọ̀lọ̀kọ̀lọ̀ ti bẹ̀rẹ̀ sí ní pàkùkọ jẹ nítorí pé kí ni àkùkọ tú àṣírí ara rẹ̀ wípé kò síná lórí òun. kí wá nìtàn yìí kọ́ wa o ìtàn yìí kọ́ wa wípé a ní láti ní ìkóra ẹni ní ìjánu ká má bàa tara wa lọ́pọ̀ láìmọ̀ àsìkò béèrè tó ẹ̀yin ọmọ. ó yá mò ń gbọ́. bàbá kí ni ìtumọ̀ Kùránì ní ìjánu. ìjánu jẹ́ n tí wọ́n máa ń fi sí ẹnu ẹṣin kí wọ́n bá lè darí rẹ̀ tí wọ́n bá ní kọ́mọ ènìyàn kóra rẹ̀ ní ìjánu ó túmọ̀ sí wípé kọ́mọ ènìyàn sọ ohun tí ó mọ̀ sọ kó mọ̀ bá àfẹnu ara rẹ̀ kó bára rẹ̀. ní ìtumọ̀ ọbẹ̀ ẹ ìtumọ̀ ogbe ni ẹran pupa jọ̀wọ̀jọ̀wọ̀ tí máa ń bẹ ní orí àkùkọ òun ni wọ́n máa ń pè ní ògbé. bàbá kínní kọlọkọlọ. kọlọkọlọ jẹ́ ẹranko igbó àwọn olóyìnbó a sì máa pè ní fox. tọ́ọ̀tọ́ ẹ̀yin ọmọ ibí ni a tún fi tọ̀sẹ̀ yìí gún sí ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.